وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله نحمد الله سبحانه وتعالى الذي جمعنا لهذا الخير وهو اجتماع خير الأيام ọpẹ́ الله fún الله ọlọ́wọ́ba tí ó kó wájọ fún òun náà lè máa kójọ ìbẹ́ ìṣẹ́lẹ̀ mboyó ti là sínú ilé kan nínú àwọn ilé ọlọ́wọ́ ọba àdékè ọlá fi yawmin faddalahu Allahu subhanahu wa ta'ala ala sa'ir al-ayyam ní ọjọ́ tí ọlọ́wọ́ bá gbé ọlá fún tó ju gbogbo ọjọ́ tó kù lọ àdọ́dúwa Muhammad sallallahu alayhi wa sallam fíhà khuliqa adam fíhì khuliqa adam ó ní ọjọ́ ìdí ọlọ́wọ́ bá àlékiọlá ló dá adam alayhi salam wa udkhila fil janna wa ukhrija fil janna ọjọ́ iná ọlọ́wọ́ bá ló mú adam kúrò nínú àlùjánnà ó wá ní wala taqumu sa'a illa yawma al-jumu'ah ó ní ọjọ́ gbèdé àlùkìyàmọ̀ náà sì ní dé àyàfi kó di ọjọ́ jùmọ̀á fa akfiru alayya yawma al-jumu'ah bis-salah ànábì sallallahu alayhi ó ní kí a máa ṣe àsọ̀látù ní ọ̀pọ̀lọpọ̀ fún òun jọ ní ọjọ́ júmọ́ à wàdùsọ́lì wàdùsẹ́lì màálà khairil ibad a ṣe àsọ̀lát a ṣe àsàlám fún ẹrú ọlọ́wọ́n ọba tó jẹ́ pòun náà ló dáa jùlọ nínú gbogbo àwọn tí ọlọ́wọ́n ọba àlékè ọ̀dádá wàyà ma'sharal ó tún jẹ́ ìrìn àjò kan nínú àwọn ìrìn àjò tí a tún fẹ́ gbéra wọn rìn fi ìdúró nípa ọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ wà á kíbàtúhà àti àwọn orí ibú tí máa ń ṣẹlẹ̀ sí ni láti látara ẹ̀ṣẹ̀ fardan wàtímáà a máa ṣẹlẹ̀ sí èèyàn kọ̀ọ̀kan olúkúlùkù nínú ìlú àbí kó máa ṣẹlẹ̀ sí gbogbo ìlú bí ìsìyánihim lè rọ́bìhìm látara páwọn èèyàn wọ́n ya pọ̀ náà ọba wọ́n ṣe ọlọ́wọ́n ọba àdíkíọlá wanatakala an aksami azuluwo a sì tún máa sọ̀rọ̀ fún wa nípa àwọn ìpín tí ẹ̀ṣẹ̀ tó máa ń pín sí minhaisu arotuba látara pé tí a bá tó báwọn náà ṣe tẹ̀léra wọn látara min asar mutarataba aleiha látara àwọn iṣẹ́ àbí ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ sí ìyàn téèyàn bá dá ẹ̀ṣẹ̀ ilé ìjẹ́nu àwọn kan tí a fẹ́ máa bára wa sọ. So wà khususan al-kaba'iru minha pàápàá jùlọ àwọn èyí tó jẹ́ ògbóǹtarìgì ẹ̀ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ zakaraha Allahu subhanahu fi kitabi tí ọlọ́run bá dárúkọ ẹ̀ nínú al-Qur'an aw fi sunnati nabiyyihi àbí ìtọ́lọ̀ ọba ṣàlàyé fún wa nínú súnà ànábì rẹ̀ sallallahu alayhi wa sallam wà zunubu kulluha mazmumatun makruha gbogbo tó jẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá gbogbo ẹ̀ ni ọlọ́run bá bu ẹnu àtẹ́lù sọ̀bíhùhà wàkàbíhùhà eléyìí tó kéré ló ẹ̀ṣẹ̀ ni àti eléyìí tó tóbi kúlùhà mọ̀tìmọ́mọ̀n mọ̀kúrúhà gbogbo ẹ̀ ní nǹkan tọ́nà ọba kórìíra gbogbo ẹ̀ sì ni ọlọ́run ọba àdékíọlá òun ló fi wẹ́nu ẹ̀ àtẹ́lù kọ́nà ọba àdékíọlá kó má ṣe ìdáwà ń bẹ̀. wàkúrò ní ìsánì ní rọ́bìhì bí sábàbí ìtàjànúbìhì bí sunúbì wà lùmáàfì ìsúnmọ́ ọlọ́run ọba ọmọ ẹ̀dẹ́ ènìyàn á máa jẹ́ látara bí èèyàn ṣe ń jìnà sí ẹ̀ṣẹ̀ yìí واجتناب العبد من ربه سبحانه بسبب كثرة ذنوبه والإصرار عليها ìmá jìnà sí ọlọ́run ọba àlékíọlá a máa ṣẹlẹ̀ sí ẹ̀dá látara ìmá dá ẹ̀ṣẹ̀ àti ìmá jókòó ti ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tó bá ti ń dẹ́ṣẹ̀ tó jókòó sí ba'idun 'anillah irú ẹni bẹ́ẹ̀ a máa jìnà sí ọlọ́run ọba àlékíọlá qaribun minal hilak irú ẹni bẹ́ẹ̀ a máa bẹ̀lẹ̀ tó súnmọ́ ìparun wà qaribun minash shaitan á sì máa súnmọ́ èṣù wàkánà min ikhwati shaitan irú ẹni bẹ́ẹ̀ á sì máa bẹ nínú àwọn ọmọ yẹn èṣù ọlọ́run ní wàlá tubadhiru tabdhira ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ máa nọ́nà àpà innal mubadhirina kanu ikhwana shayatin ọlọ́run ní ṣe ráwọn àpàtẹ rí yẹn ọmọ yẹn èṣù ni wọ́n jẹ́ kọ́lọ̀bà àdìkì ọ̀la kó ṣe wá ní ọ̀rẹ́ èṣù ó ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tó tóbi ó sì ń bẹ nínú wọn eléyìí tó jẹ́ wípé ó kéré kọlọ̀bà kó má ṣe ìgbà wá ní gbogbo ẹ̀ wà zambo ma'anahu ẹ̀rí tá a bá sọ pé ẹ̀ṣẹ̀ ó ní ìtumọ̀ oríṣiríṣi tí àwọn àfáàfò tí a bá wò nínú lóga nínú èdè lárúbáwá wal ismu wal jurumu wal ma'asiya òun náà ni ìyapa ìyapa sí ọ̀nà òdodo ìdáhọ̀ràn bákan náà al ma'asiya ìgbẹ́rùgbórí kó sọ wípé nǹkan báyìí lè ká ṣe ṣe kéèyàn dúró lórí pòun ò ní ṣe bẹ́ẹ̀ ilé ni tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n wá sọ pé wàjẹ́mọ̀ àzùnúbù àzámbù ohun tó ń jẹ́ zùnúbù yẹn tàbá tó wá jẹ́ pé yọkọ ni a máa jẹ́ àzámbù wàjẹ́mọ̀ lè tó bá wá di wọn lórí wọ́n máa pè ní kọ́lọ̀ ọba wa yutlaqu ala kulli amalin ghayri mashru'in wọ́n ní tí a bá wò nínú e, nínú ọ̀rọ̀ nípa àlàyé tẹ̀sìn gbogbo nǹkan tó bá ti yapa ohun tó jẹ́ mashru' ohun tọ́nà ọba ṣe ní òfin gbogbo tó bá ti yapẹ̀ òun náà ní ẹ̀ṣẹ̀ ọlọ́ọ̀bá ní kákírun àyíká ìparúsì ìgbèròjù sílẹ̀ ó yapa àṣẹ ọlọ́wọ́ pé kákírun ìgbèròjù sílẹ̀ a máa jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́ọ̀bá ní ká má ṣe ṣìnà ìṣe yìí a máa jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ní ká má mutí ìmutí a máa jẹ́ ẹ̀ṣẹ̀ kúlù mọ̀ kọ́lẹ̀fà mọ̀ ṣúrí àfìdíì gbogbo tó bá ti ṣe ní ẹ̀sìn fún wa gbogbo tó bá ti yapẹ̀ irú nǹkan báyìí a máa jẹ́ ẹ̀ṣẹ̀ kọ́lọ̀ ọba àlékiọlá kó má ṣe ìlàwà mẹ́ wà kọ́lá al-Jurjani ma yushjibuka anillahi ta'ala ohun tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ òun náà ni tí ń tó ti ń jẹ́ gàgà láàrin ìwà àtọ́lọ́wọ́ ọba àlékè òun náà ní ẹ̀ṣẹ̀ kọ́lọ̀ ọba àlékè kó má kúrò bí ẹ̀ṣẹ̀ ló máa yọ gbogbo tó bá ti ń gbé sí ọba tó ń jẹ́ láàrin ìwà ọba òun náà ní ẹ̀ṣẹ̀ kọ́lọ̀ ọba kó má ìṣàánú wá ń bẹ̀ fil mu'amalati bayna al-'abdi wa rabbih àwọn sọ pé tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ huwa taksir òun náà ni àbùkù àdínkù láàrin ìbálòpọ̀ tó wà láàrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti ọlọ́run ọba àlékè ọlá ó ti ní bá ṣe gbọ́dọ̀ fọ́lọ́run ọba lò gbogbo gbàtà bá ti ń bá ọlọ́run ọba lò wàkọ́lá ṣe ń pèsè imam al-imam ash-Shinqiti nínú ọ̀rọ̀ tí wọ́n wọ́n ní azambu huwa al-jarima wọ́n ní ohun jẹ́ ẹ̀ṣẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí èèyàn bá dá alẹ́tì yẹ̀sẹ̀híkù sọ̀híbúha ànìkan ilé tó jẹ́ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe ó lẹ́tọ̀ọ́ sí wípé kán fìyà jẹ irú nǹkan báyìí lá máa jẹ́ ẹ̀ṣẹ̀ wà zambu kullu fi'lin yẹ̀sẹ̀kùbáhù shari'an wọ́n ní tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ òun náà ni gbogbo nǹkan tó jẹ́ wípé tíṣẹ̀rí àbá ti sọ pé nǹkan yìí nǹkan ìpín ni nǹkan èébú ni gbogbo ẹ̀ la máa jẹ́ ẹ̀ṣẹ̀ wàyàtàṣíkù sọ̀ṣíbùhù alẹ́ọ̀kúbà nìlọ́lá gbogbo ẹ̀ tó bá ti fi dá ẹ̀ṣẹ̀ yìí a máa lẹ́tọ̀ọ́ sí ìyà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àdíkì ọlá mísù zina wà ákùlù rìbà gẹ́gẹ́ bí kéèyàn ṣe ṣìná gẹ́gẹ́ yankọ́sìmù ilà kìsìmẹ́ ẹ̀ṣẹ̀ yìí a máa pín sí ọ̀nà méjì ẹ̀ṣẹ̀ a máa pín sí ọ̀nà méjì alìkẹ̀bí ìrọ̀tù wà sọ̀kí ìrọ̀tù àkọ́kọ́ nú ẹ̀ṣẹ̀ òun náà ni alìkẹ̀bí ìrọ̀ eléyìí tó tóbi wà sọ̀kí ìrọ̀ eléyìí tó kéré wà alìkẹ̀bí ìrọ̀tù tá sọ wípé alìkẹ̀bí ìrọ̀ nínà zòló eléyìí tó tóbi nínú ẹ̀ṣẹ̀ kullu ma warada fihi fi sha'nihi al-la'natu gbogbo nǹkan tó jẹ́ wípé tá ti rí

ègún ọlọ́run kó máa báwọn tí wọ́n ń pe ọlọ́run tó ń pe ọjọ́ pé ibi àlìkìyámọ̀ nírọ́ eléyìí a máa sọ fún wa pé nǹkan báyìí kọ́ ẹ̀ṣẹ̀ ni wàkúlùmọ̀ wàrọ̀dà fìṣà níhì wàhíìlù ṣẹ̀díìd gbogbo tí a bá ti rí nínú àlùkùránì kẹrì tí ọlọ́run ọba àbí nínú sọ́nà ànábì sallallahu alaihi wasallam tí ọlọ́run wá fi ìdẹ́rùbani wàhíìd ìdẹ́rùbani eléyìí tó gbópọn tọ́lọ́run bá ti ń fi rí lẹ́ńbẹ̀ ó máa tọ́ka sí pé ẹ̀ṣẹ̀ yìí kọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni àdóbi wa muhammad sallallahu alaihi wasallam ó ní sàlátàtù ó ní àwọn mẹ́ta kan wà la yukallimuhumullahu yawma al-qiyamah ó ní ọlọ́wọ́ bò ní bá wọn sọ̀rọ̀ jọ pé bí al-qiyamah wala yanzuru ilayhi ọlọ́wọ́ nínú wọn ẹ̀ tí bá bá ń tẹ ṣòkòtò ẹ̀ nínú wọn àlàá ìlú alimusekbiru aláìní tó ń ṣègbéraga nínú wọn àṣẹ́kù azani ẹni tó ti dàgbà tó ti darúgbó tó tún wá ń ṣe ṣìnà ó túmọ̀ sí pé àwọn ẹ̀ṣẹ̀ tálórí sọ̀làsọ́lá ń dárúkọ ẹ̀ṣẹ̀ ńlá ni liwurudi wàhíìrì ṣẹ̀díìrì fìṣáníhà torí pé àwọn ìkìlọ̀ tọ́nà bá fi ti àwọn ẹ̀ṣẹ̀ yìí ìkìlọ̀ tó lágbára ni láyùká lè mú homo lọ́ọ̀yàmọ̀lì kìyàmọ̀ ọlọ́wọ̀ ní bá wọn sọ̀rọ̀ ọjọ́ pé ní àdìkìyàmà wádá ya ń gúrú ilé ìhì ọlọ́wọ̀ ní síjú àánú rẹ̀ wọn wádá yóò kí ìhì ọlọ́wọ̀ ní pọ̀ wọn mọ́ wà láhùn àdábùn alim ìyẹ́ ẹlẹ́tẹ̀ eléru á ma máa bẹ fún wọn a rí pé nǹkan tó látara bẹ́ẹ̀ àwọn eléyà máa jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá fi tabari nǹkan ọmọ a rí ìjìyà ìjìyàlé ayé mọ̀kọ́dàrú tí ọlọ́run bá ti gbé kalẹ̀ pẹ́ tó bá ṣe nǹkan báyìí báyìí ní kẹ́ ṣe ṣe fún asáríkò fakotọ́rin àìdí hímà ọlọ́run ọba àlékè ọlá ní pé abárẹ tó jalè lọ́kùnrin àbí lóbìnrin ẹ gé ọwọ́ wọn ó túmọ̀ sí pé ìmá gé ọwọ́ nǹkan ńlá ni hadu ó jẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ ńlá gbé kalẹ̀ ó túmọ̀ sí pé tó bá ṣe irú iṣẹ́ yẹn ó ti dá ẹ̀ṣẹ̀ ńlá ẹni tó bá jalè ẹ̀ṣẹ̀ ńlá ló dá ẹni tó bá ṣe ṣìnà ọlọ́run ní azaniyatu wa zani fadilidu kulla wahidati minhuma mi àtàdéjà jáǹdà ọlọ́run ẹni tó bá ṣe ṣìnà lóbìnrin àti tó ṣe ṣìnà lọ́kùnrin ọlọ́run ní ẹ̀nà wọn ẹgbà ọgọ́rùn-ún wàlá àdàkùnrin bìhímà rọ̀fàtún fìdí nìlá ọlọ́run ní ẹ̀sìn gbọ́dọ̀ ṣàánú wọn nígbà tó bá lù wọn ó túmọ̀ sí pé ká ṣe ṣìnà fẹ́ tí ò tí ì níyàwó tí ò tí ì lọ́kọ ẹ̀ṣẹ̀ ńlá níwájú ọlọ́run ọba àlékiọlá ọlọ́run ọba àlékiọlá sọ wípé ẹ gbọ́dọ̀ jẹ rìbá ọlọ́run ní àwọn tí wọ́n jẹ rìbá láyàkóòrò ìlàkàmáyàkóòrò lẹ́bí yàtàkọ̀bátòhù ṣe ìtọ́ọ̀dún nínú àlìmọ́sí alladhina ya'kuluna riba ọlọ́run ní ìráwọ̀ tí wọ́n jẹ rìbá láyà kóòmù tó bá di ọjọ́ gbèsè àlìkìyàmọ̀ tọ́lọ́ bá ní kí wọ́n dìde wọ́n wọ́n á dìde gẹ́gẹ́ bí ẹtí wé tí èṣù ti fọwọ́ bà lọ́pọlọ ni. dhalika bi annahum qalu innama al-bay'u mithlu riba ọlọ́run níbi tí ìyàwó fi pọ̀ báyìí ni pé wọ́n máa ń sọ pé àà èbí òwò tẹ́yìn náà ń ṣe ó dà gẹ́gẹ́ bí rìbá táwa náà jẹ ní kí wá ló yàtọ̀ mẹ́ yẹ muhaqqullahu riba wa yurbi sadaqat ọlọ́run ní gbogbo tí èèyàn bá fi rìbá kójọ òun ọlọ́run bá máa dàrú òun á bàjẹ́ tí èèyàn wá kójọ ní ọ̀nà ẹ̀tọ́ kódà kó kéré ọlọ́run ló wá sí òun á bá wọn ó dàgbà ó túbọ̀ sí pé ká jẹ rìbá minkaba irin zulu nínú àwọn ni kí ló dé torí wípé ìjìyà tó bá fi lè yìí ìjìyà tó dẹ́rù bá nǹkan nínú àwọn nǹkan téèyàn bá ń jẹ́ tí máa ń gbé nǹkan olóró ẹni tó ń dà lóru kí lọ́lọ́wọ́ bá lè kí ọlá sọ fún nípa wọn ó ní innama yuharibuna Allaha wa rasulahu wa yas'auna fil ardi àwọn tí wọ́n bá ń fọ́n ìbàjẹ́ ká lórí ilẹ̀ àwọn tí wọ́n ń dalé ayé àwọn tí wọ́n ń gbé nǹkan olóró irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní tẹ́ bá mú wọn òun náà ní wípé bóyá kẹ gbé wọn kẹ gbé wọn jáde kúrò ní ìlú kọ́ máa lọ gbé inú gbó láàrin ẹranko ọlọ́run ní àbí kí ẹ gé ọwọ́ wọn ọlọ́run ní àbí tí wọ́n bá tún jalè yẹn kẹ tún gé ẹsẹ̀ wọn àwọn yóò fa ìmìnà àrùn àbí kẹ kó wọn kúrò lórí ilẹ̀ kẹ lọ tì wọ́n mọ́lé irú ẹ tó bá ṣe nǹkan báyìí jọ mọ́ ẹ̀ṣẹ̀ ńlá ló dá bákan náà béèyàn kan bá wo ìyàwó ẹ̀ ṣoṣo tó wá sọ wípé látẹ̀ní lọ ilé ti àìní ilé ti àìní kó lọ́dọ̀ mi látẹ̀ní lọ ó ti wà nípò tí ìyá mi wà sí ni ìyá ẹni sì ní èèyàn gbọ́dọ̀ bá láṣepọ̀ èèyàn gbọ́dọ̀ fẹ́ ìtumọ̀ nípò ti kọ obìnrin sílẹ̀ lóko ẹrú ó gbọ́dọ̀ bọ́ okùn ẹrú kúrò ní ọrùn ẹrú kan ohun tó gbọ́dọ̀ ṣe ni eléyìí náà ni ó ń tọ́ka sí pé irú ṣe sí ẹ̀ṣẹ̀ ńlá ni àwọn ilé ìjẹ́nu tí èèyàn fi ń dá pé ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ eléyìí náà nígbà míì sì ni àyẹ́rìdà fi hí ghadabullah gẹ́gẹ́ bí kárí wípé ọlọ́wọ́ bá ní ètò bá ṣe nǹkan báyìí ọlọ́wọ́ bá bínú sí i gbogbo tó bá ti mú ìbínú ọlọ́wọ́ ọba dání irú nǹkan bá yẹ̀ṣẹ̀ ńlá ni gẹ́gẹ́ bí kìtìmánì lẹ́ìlè kéèyàn máa fi ìmọ̀ kó máa fi pamọ́ information tó wà lọ́wọ́ èèyàn kan béèrè nípa ẹ̀ lọ́wọ́ èèyàn tí wọ́n sì ní bùkátà àti kéèyàn fi pamọ́ ìmọ̀ ẹ̀sìn kéèyàn fi pamọ́ káwọn èèyàn béèrè kó má ṣàlàyé ẹ̀ fún wọn iná lẹ́dínà yaktumuna ọlọ́ọ̀bà lékè ọlá ní dájúdájú àwọn tí wọ́n máa ń fi òdodo pamọ́ min ba'di ma tabayyana lahumul huda lẹ́yìn ìgbà tí òdodo ti hàn sí wọn pé báyìí lọ̀rọ̀ ṣe rí tí wọ́n wá fi pamọ́ ọlọ́wọ́n bá lóun ti bínú sírú àwọn ẹni báyìí so gbogbo orú ni kọ́nà wa ilé ìdí inú àwọn nǹkan tí a fi ń dámọ̀ wípé ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ ńlá ni alkabairu jamu'u tó bá sọ pé nǹkan alkabairu ìtumọ̀ ẹ̀ wípé púpọ̀ kẹ̀bí ịrọ ni ohun tó bá jẹ́ tó tóbi alikabayiru yìí ọlọ́ọ̀bá alikí ọlá ó dárúkọ ẹ̀ fún wánú alukur'an ọlọ́run ni intet jẹ́rìbú kaba ìrọ̀ máa tún ní ni àwọn nǹkan a ti kọ̀ fún tẹ́ bá jìnà sí gbogbo àwọn tẹ́ ṣe tó jẹ́ máa ọlọ́run á sì tún fi yín wà ní ọ̀dẹ̀ xílùkún mọ́dẹ̀ kọ́lá ìtẹ̀rí ìmọ̀ ọlọ́run láti wá fi yín wọ̀ sí àyè alápọ̀nlé ìyẹn náà ní àlùjọ náà kọ́lọ̀ ọba àdékí ọlá kó má ṣe ṣe ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe wá ní ọmọ àlùjọ náà Abu Hurairah radiyallahu anhu níbi àlàyé nípa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wà ó sì jẹ́ ni ẹ̀ṣẹ̀ tí máa ń nínú hadith Abu Hurairah radiyallahu anhu Ànábì sallallahu alaihi wa sallam ní ìṣẹ́nibú àtàbàá almubiqat Ànábì ní ẹ̀jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó jẹ́ méje tí máa ń panirun wàlùkàbá ìrùlá tẹ̀lẹ̀hásùrù bí àdàdì mu'ayyan tí wọ́n bá sọ pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni a lè sọ pé yíò ká báyìí ni a lè sọ pé yíò ká báyìí ni ńláńlá Ànábì wa Muhammad sallallahu alaihi wa ó ka méje fún wa nú ẹ̀ ni ara wọn àfáà tí wọ́n sọ wípé seventy ni ara àfáà tí wọ́n kà tó lé ní six hundred tó lọ sórí seven hundred ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá àwọn ẹ̀ṣẹ̀ ní gbogbo wa náà gbọ́dọ̀ mọ̀ ká sì òfin tó wà lé lórí látara ìmọ̀ àti ìmọ̀ òfin tó wà lé lórí á wá lọ́wọ́ láti máa bẹ̀rù ẹ̀ láti súnmọ́ wa láti sí kọ́lọ̀ ọba wa Muhammad sallallahu ó ní ìṣẹ́lẹ̀bù sábọ̀ almubikot kọlu ya rasulallah wa mahunna ó ní ẹgbìyànjú ẹsá fún ẹjìnà sí àwọn ẹ̀ṣẹ̀ méje tí máa ń panirun àwọn sọ̀hábà ní ìrí òjíṣẹ́ ọlọ́wọ́ bá kí ni àwọn ẹ̀ṣẹ̀ yìí náà kọ́ọ̀lá ashirku billah ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn ẹ̀ṣẹ̀ yìí alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni ìmá ṣe ẹbọ sí ọlọ́wọ́ ọba àdékí ọlá ìmá ṣe ẹbọ sọ́lọ́wọ́ ọba bí anúwáìhì ní àwọn oríṣiríṣi ọ̀dọ̀ tí ẹbọ máa ń gbà wá alìkẹbí irú wa sọ̀hír èyí tó tóbi inú ẹbọ èyí tó kéré ń bẹ̀ a jìnà sí gbogbo ẹ̀ ní máa ń panirun ànábì sallallahu alaihi wasallam ó ní sí báàbul muslim fusuk wa kitaluhu kufru wa kitaluhu kufru ká pa mùsùlùmí ó ní ẹbọ ìṣekèfèrí sọ́nà

gbogbo tó bá yàtọ̀ sí ẹbọ ṣíṣe ọlọ́run bá ṣe àforíjì ẹ̀ ṣùgbọ́n téèyàn bá ṣe ẹbọ sọ́lọ́ kò ní foríjì yọ innahu man yushrik wa ma'wahu an-nar dájúdájú ẹnikẹ́ni tó bá ṣe ẹbọ sọ́lọ́ wọn bá ọlọ́run ti ṣe àlùjọ́ náà léèwọ̀ fún ohun tó máa jẹ́ ẹ̀tọ́ fún òun náà níná kọ́nà ọba kó ọmọ náà a gbọ́dọ̀ jìnnà nínú àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ńláńlá tí máa ń pa nínú táàdọ́ bí sọ fún wa òun náà ni idán aláàtòfù wàsọ́rùfù kéèyàn tó kọ́pọ̀ àbí kéèyàn yá ẹlòmí idán tó fẹ́ ṣe ó fẹ́ sọ ọkùnrin àtòbìnrin papọ̀ ní pé wọ́n lè máa nífẹ̀ẹ́ ara wọn ògùn fẹ́ idán ni ó máa ń pa nínú ẹlòmí fẹ́ yáyàn ni ọkọ àti ìyàwó táàrin wọn ti ń tò òun fẹ́ yàwó sọ́tọ̀ọ̀tọ̀

irú ẹni bẹ́ẹ̀ olórí ibú ni ọlọ́run ní innama sana'u kaydu sáhìr wala yuflihu sáhìr haythu ata ọlọ́run ní àwọn òpìdọ́ fìdáhùn náà idán ni wọ́n pa wala yuflihu sáhìr haythu ata ọlọ́run ní gbogbo òpìdán la yuflihu ọlọ́run ní wọ́n ní yege ní gbogbo ibi tó bá wà

bí wọ́n ti fẹ́ dójú ti Musa ọlọ́wọ́ bá lékí ọlá ní gbogbo tọ́kójọ tó jẹ́ ejò yìí ọ̀pá Musa tó di ejò ó sì kó gbogbo àwọn ejò yìí jẹ fàwílìkíyà zahara tuntun jádà látara abẹ́ gbogbo àwọn òpìdán Fir'aun gbogbo wọn bá forí kọlẹ̀ fọ́nà wọn bá alamin rabbi Musa wa Harun ní báyìí a ti ní ìgbàgbọ́ nínú ọlọ́run Musa àti gbogbo tó ń jẹ́ idán táwọn èèyàn pajọ mọ́ béèyàn bá dúró tọ́lọ́wọ́n ọba òfo ní gbogbo ẹ̀ wájú tọ́lọ́wọ́n ọba àlékè ọlá àwọn tí wọ́n ń kọ̀yàn nídán àwọn náà ní àwọn àlùjọ̀nù àwọn àlùjọ̀nù ni wọ́n ń kọ́ àwọn èèyàn nídán àwọn àlùjọ̀nù igan kí lọ́lọ́wọ́n ọba àlékè ọlá sọ ọlọ́run ní falamma kharra tabayyana lahu allaw kanu ya'lamuna al-ghayb ma labithu fil 'adhabil ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àlùjọ̀nú gan tí wọ́n ń kọ́ àwọn ọ̀yàn nídọ̀yìn nígbà tí wọ́n ń bẹ pẹ̀lú ànábì ọlọ́wọ́n ọba Sulaiman ànábì ìsìn ni ó ti kú ṣùgbọ́n wọn ò mọ̀ orí ìdúró ni wọ́n wà wọ́n ń ṣiṣẹ́ Sulaiman náà wà lórí ìdúró orí ìdúró tó ń wá wà yóò ti kú ọ̀pá tó dì mú yìí ló gbé e dání Sulaiman ti wá lo ọdún tó pẹ́ lórí ìdúró yìí débi wípé ọ̀pá yìí ó wá ń jẹ ẹmọkọ́ tó ní igi ń jẹrà ẹsẹ̀ tí igi fi lélẹ̀ àwọn kòkòrò ti ń jẹ ṣùgbọ́n àwọn ànábì ọlọ́wọ́ ọba àjìsáàmùhò ó tó ń di ara wọn tí wọ́n bá wà nínú ilẹ̀ gan ilẹ̀ ò ní jẹ gẹ́gẹ́ bá ànábì sọ̀rọ̀ bàtà láńjẹ sọ látara bẹ́ẹ̀ Sulaimon ó wà bó ṣe wà ní tí ò jẹrà ṣùgbọ́n igi tó fi dúró tó jẹ́ ọ̀pá ẹ̀ igi ti ń jẹrà láti ilẹ̀ falamọ̀ ọ̀rọ̀ nígbàtí igi wá jẹ tán nílẹ̀ Sulaimon wá ṣubú tàbáyẹ̀nà láhùn ó bá hàn sáwọn àlùjọ̀nú pé á ah, iye pé ọ̀gá wa dá torí ẹ̀ ṣiṣẹ́ látọdún yóò ti kú láwùkánú ya ẹ̀làmúnà lọ́yì wọ́n wá ní á ah, tó bá ti pa bá nímọ̀ kọ̀ọ̀kan ni máa lábi ìtòfìlà àzábì mohim ìyà yẹpẹrẹ ta wà ń bẹ̀ látọdún ìtakọ̀ wá ń ṣiṣẹ́ lọ tí ò tẹ́ tó fẹ́ kí wa tí ò tẹ́ tó fẹ́ rìwọ́ọ̀dù wa

idó pípa nínú tí máa ń pa nírun ni kọ́nà ọba àlekè ọlá kó má pa ẹnìkọ̀ọ̀kan wa rú wà kọ́tùlù náà fi lẹ́tì hàrọ̀mọ̀ lọ́hùn ìlànà ìhàpọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí máa ń pa nírun jọmọ́ òun náà ni ẹ̀mí tí ó ṣẹ̀ kápá ọlọ́wọ́ wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq ẹ̀mí tí ọlọ́run bá bá ṣe léèwọ̀ wọn kí pa wala yazlun ọlọ́run ní wọn kì í ṣe ṣìnà kápa ẹ̀mí tí ọlọ́run bá àlékí ọlá tí ọlọ́run bá dáàbòbò ẹ̀ṣẹ̀ ńlá ni déèyàn kan bá wá la ẹ̀mí kan fàkà ánàmà àhìyà náà sàjẹ̀míà ọlọ́run ló dà gẹ́gẹ́ bí ẹni tó la gbogbo ọmọ ẹ̀ déèyàn lápapọ̀ ni ló fi jẹ́ pé min àtàfíyà ti haza dì nínú àwọn ìpìlẹ̀ sí wa òun náà ni ṣíwò nọ́ọ̀sì òun ni ká máa dáàbò bo ẹ̀mí gbogbo tó bá lè mú ẹ̀mí àwọn èèyàn lọ agbọ́dọ̀ jìnnà sí àrígbé láti bí ọ̀sẹ̀ kan àwọn èèyàn ń ṣe ìwọ́de wọ́n ṣe protest lórí ọ̀rọ̀ ti sáàsì dé gbogbo ilé ìlànà àbòsíta fi ń bára wa lóní sáà ti ṣàbòsí àwọn tí wọ́n tún jáde náà àwọn náà ń ṣàbòsí nígbàtẹ́ bá níṣẹ́ táwọn èèyàn kan ṣe téèyàn bá torí ẹrú kan tẹ́ sì fẹ́ fi kó bá igba ẹrú ṣé gbogbo sars náà ló wà abuse the power ni kò ń ṣe gbogbo wọn tẹ́ bá sì wo gbogbo àwọn tó ń sọ endsars yìí tí ẹ bá wò majority wọn àwọn tó jẹ́ pé tí ẹ bá wò ó lọ wò ó bọ̀ ẹ rí pé nǹkan wà lára wọn náà ni èyí tó jẹ́ pé ṣé ọwọ́ ẹ̀ náà mọ́ ni nígbàtí èèyàn bá ń sọ fún ìjọba pé àwọn tó jẹ́ agbófinró tí wọ́n mú àlàáfíà wá sínú ìlú tẹ́ bá ní kí ìjọba stop wọn ìjọba náà sì gbọ́n kó má bàa bí wàhálà ìjọba láàrẹ́ ìdí wọ́n ti gbé ní ìwà swat àbí wọ́n ti gbé ní ìwà lẹ́sẹ̀kẹsẹ̀ torí péjọba mú àǹfààní àwọn nǹkan yìí oníkálukú wa à ń sùn à ń jí láyọ̀ àtàlàáfíà àmọ́túmọ̀ ẹ̀ ẹ wo láàrin ọ̀sẹ̀ kan tí àwọn ọmọ one million boys wọ́n jáde wọ́n kọ̀ dẹ́rù bà gbogbo wa ni ta ló lójú oorun ẹlòmíì lẹ́yìn ọ̀sẹ̀ kan yẹn bá ọlọ́run ló mọ iye ọjọ́ tó fi sùn ẹlòmíì zìkì látara ẹni ṣùgbọ́n torí àwọn ohun agbófinró yìí kódà lè má máa rí wọn ládùúgbò ṣùgbọ́n pé wọ́n wà yẹn lásán àǹfààní tó pọ̀ ni kò sí tó sì wà fún ju pé láti dáàbò bo ẹ̀mí so gbogbo tó bá mùsùlùmí ò bá wọn lọ́wọ́ sírú ẹ̀ kẹwàá lọ sọ pé kọ́rẹ́ ìbí sars kò ń ṣèṣe mùsùlùmí tẹ bá ráwọn mùsùlùmí tó ń dá sí wọn ọmọ tẹ́sí sọ ni nígbàtẹ́ bá ń sọ páwọn tí wọ́n ń dáàbòbò ìlú kíjọba hẹ́ẹ̀dì wọn kó pawọ́run àmọ́ tó jẹ́ òfin Islam àwọn tí wọ́n ń ṣaburú nú wọn lèjọba gbọ́dọ̀ wo bọ́n ti fẹ́ mú bọ́n ti máa bá wí kò sì síbi tí ò sáburú tẹ bá dáàrin àwọn soldiers aláburú wà ń bẹ̀ bẹ́ẹ̀ dáàrin àwọn ọlọ́pàá aláburú wa ń bẹ̀ bẹ́ẹ̀ dáàrin àwọn àfà aláburú wà ń bẹ́ẹ̀ dáàrin àwọn wòlíì aláburú wà ń bẹ̀ zọ́harọ̀lù filibari walibahar ìbàjẹ́ ìfidé gbogbo àyè pátápátá

agbọ́dọ̀ gbìyànjú láti sáfún wà á kìlò máa lè rí ẹtí owó ọmọ orúkọ yìí máa jẹ́ lọ́nà àìtọ́ agbọ́dọ̀ gbìyànjú láti rí ipa sáfún wàtàwálì yaoma zahab ní ọjọ́ tó gún bá dé tàbá wà lójú ogun kásá àgbọ́dọ̀ ṣe lè yẹ̀ṣẹ̀ tí máa ń pa ní orí o wà kọ́sùn àwọn obìnrin tó jóbìnrin rere kéèyàn wá máa ronú ṣìná sí wọn bóyá èèyàn ni kéèyàn máa ronú ṣìná sí tó sì jẹ́ gbóbìnrin ìkórìírí ṣìná ẹni eré ni nínú ẹ̀ṣẹ̀ tí máa ń panirun ni obìnrin àdúgbò téèyàn ń fojú aburú wò tí ò sí ń ṣaláburú nínú àwọn nǹkan tí máa ń panirun ni kọ́nà ọba àlékiọlá kó má ṣe ńlá ẹnìkọ̀ọ̀kan wá ń bẹ̀ eléyìí jẹ́ nínú àwọn nǹkan tí ó ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ pàápàá jùlọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ó bá di ní kútùbà wa ilé tó ń bọ̀ à ń ṣàlàyé fún wa ṣókí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké lẹ́yìn náà a wá lọ síbi wípé ká máa wo àwọn ẹ̀ṣẹ̀ yìí ní ẹyọ kọ̀ọ̀kan kí nìtúmọ̀ ẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ kí laburú tó wà ń bẹ̀ àti kí ni ọ̀nà tá a lè fi sára kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ yìí kọ́lọ̀ọ̀bà ní kí ọlá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world, may the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon is the beginning of another journey in our sermons, and it has to do with the with sins and disobedience to Allah subhanahu wa ta'ala. And we have said that azambu always to know. It means to do something that is not loved by Allah subhanahu wa ta'ala, or to do anything that is in contradiction to the Sharia of Al-Islam anything that is not in line with the rules of Allah subhanahu wa ta'ala is seen to be a sin. And we have mentioned that sins can be divided into two. The first one is al-kaba'iru, while the second one are as-sagha'iru. The kaba'iru, as Allah subhanahu wa ta'ala has said in the Quran, Muslims should do away from, from every form of kaba'ir. Allah said, in tajtanibu kaba'ira, ma tunahawna anhu. If you, if you try as much as possible to abandon those major things that you have been forbidden from doing you yukafir the article. Allah said we are going to replace your evil deed with good and we are going to make you to enter into a lofty a lofty paradise may Allah subhanahu wa ta'ala grant us paradise so that is the first thing we need to understand about al-kabira and we have mentioned about five dawabit What are those things that will make us to understand the meaning of the major things and to be, be, be able to differentiate between the major things and the minor things? We have mentioned five things. The first one is that a kebira is anything that Allah subhanahu wa ta'ala has caused anyone that indulge in it. La'natullah. When Allah subhanahu wa ta'ala is saying la'natullah or wailun, anything that comes after is after it is a kabira, it's a major thing. For instance, Allah subhanahu wa ta'ala said, وَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَهُونَ Woe, the cause of Allah, be upon those who pray and do not pray it well. It means to pray salat in a manner which has not been described by Prophet Muhammad sallallahu alaihi wasallam is a major thing. That is why the Prophet sallallahu alaihi wasallam said, صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي Pray exactly the way you saw me pray. Another form of David, of things that will make us to know that this thing is Kebira, is God of Allah, is whenever Allah subhanahu wa ta'ala mentioned his displeasure to anything. When Allah said, وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ Allah is not pleased with them. Anything that adds the displeasure of Allah subhanahu wa ta'ala is another form of Kebira. And part of what we have mentioned, مَا وَرَدَ فِيهِ haddun muqaddaru when there is a particular capital punishment upon any sin that sin is a major sin for instance azina Allah subhanahu wa ta'ala said azaniyatu wazani fajilidu kulla wahidatin wahidin minhuma mi'ata jalda that is anyone that indulge in fornication male or female Allah said you should give them 100 lashes of cane meaning that fornication is one of the major sins Then Allah subhanahu wa ta'ala mentioned about the riba. إنما يأكلون الربا الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. Allah subhanahu wa ta'ala said, as for those that eat riba, interest rate, they will not stand on the day of judgment except like the one who is touched by shaitan. ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا Allah said that is as a result of their saying that trading is like riba. وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ riba. Whereas Allah has made bay'ah, trading transaction, to be permissible, and He has made riba to be forbidden. So part of what we make us to know that this thing is haram, is kabira, is that whenever Allah subhanahu wa ta'ala mentioned a wa'id, a stand warning against it, For instance, the Prophet sallallahu alaihi wasallam says, Salatatun, that three people, Allah subhanahu wa ta'ala, la yukallimuhumullahu yawm al-qiyamah. Allah will not speak to them on the day of judgment. Wala yanzuru ilayhim. Allah will not look them with the eyes of mercy on the day of judgment. Wala yuzakihim. Allah will not purify them on the day of judgment. Walahum adabun alim. And they are going to suffer from a severe punishment. Then the Prophet ﷺ said, al-musbilu izarahu, anyone that allow his trouser to go beyond the ankle. Meaning that al-isbalu min kaba'iri az-zunub. To make our trouser to trade above the ankle is a form of major sin. Then he said, as a, a Zani, old man that still involved in adultery. Then he also said, Al-A'ilu al-Mustakbir, a poor man a poor man that is not also humble. A poor man should be humble. But when we see a poor man that is not humble, Allah subhanahu wa ta'ala on the day of judgment will not speak to him. Allah will not look him with the eyes of mercy. Allah is going to punish him with a severe punishment. So whenever we see something like this that comes after a sin, it means that that sin is one of the major sins. So we pray to Allah subhanahu wa ta'ala to continue to guide us and make us steadfast on the path of al-Islam. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا